kí ló ṣẹlẹ̀ náà stop now you kí ló ṣẹlẹ̀. oyin ládùn ọ̀sán. ọ̀nà ṣí ọ̀nà là. àtẹni mélòó tàtà ló máa lò ọsàn tí ò bá dẹ̀ dùn òun lè yan mẹyọ kan ṣíwọ tí ọsàn bá dùn ìyá mu two hundred. ṣé n fọ ẹ fi ojú ọmọ kékeré rò rò. oyin ládùn ẹ. adùnníjà adùnníjà rẹ. nítorí bó ṣe máa ń polówó yẹn máa ń láì. ó lóun tó ṣe rí yìí máa pèsè oúnjẹ tó máa jẹ ẹ kí ló tó ń ṣe báyìí ṣáà pé mi lẹ́nìkan yàtọ̀ sí wọn. ó dẹ̀ lọ gbà kọ wá tó bá ti ṣe tán nǹkan òun ṣe tán wá ní wọn ní ká máa ẹ ká máa bọ̀ ni. ó mọ nǹkan tí mo tó ó mọ nǹkan tí mo wà èmi gangan nídìí olùdarí ayé mi àbí mo ti wọ wrong channel. ó ti wọnú ayé àwọn òjò ìgbà. ọ̀rọ̀ náà lè kò lọ láì má ṣe. wọ́n ló máa wọ́n plan life mi àbí. sọlá tí ẹ máa kú jẹ inú kò á ti ìbà ìjà ṣe. ìjẹ́ ẹ̀ máa pa ni ẹ máa ń polówó bí. ẹ wá kí ló ṣe yìí ṣé àmọ yín rí ni. ó kàn ṣáà kọrin mọṣẹ ìlànà ẹ̀kọ́ bó bí mo ṣe kúrò ní living room tí mo bọ́ sórí bed ó ti ẹ̀ wo signal at all mo rò pé ó máa lè read green light nínú. lágbára ẹlẹ́dàá ni èmi mọ̀ bá dùn àmì ti gbà. ṣùgbọ́n tí ẹ bá lè gbìyànjú láti wá èso aládìídùn láti máa ta Ọlọ́run jẹ́ kó yé mi wípé ibẹ̀ ni ayọ̀ yín wà. So all this song together ló jẹ́ kí n wò pé you are my choice.